ní Ghana a friend of mine Dr. Abdulaziz Haroun nínú àwọn àtàfà ńláńlá ní Ghana ní north Ghana àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí fún mi ní um, bóyá December last year àbí January this year la pàdé níbi kan wọ́n ní àwọn sọ ìjọba náà ti gbọ́ yé bẹ́ẹ̀ wípé gbogbo bí tí wọ́n bá ti máa pa ẹran ní Ghana o àbí bóyá pèsè ní northern Ghana tó northern Ghana làwọn ń bè mọ ibi tí wọ́n ń lẹ̀ gbogbo ibi tí wọ́n bá ti máa pa ẹran kọ́dà bóyá pé ní gbogbo àwọn tí ń ṣiṣẹ́ ń bẹ̀ ṣe mùsùlùmí wọ́n gbọ́dọ̀ ẹ̀mplọ́yì mùsùlùmí kan tí wọ́n máa du ẹran wọ́n ní nítorí kí náà làwọn yẹn kò sí ìtẹ̀yìn ò lè jẹ kò sí ìdíje ẹ̀yìn ò lè jẹ yẹn bá tu lọ́rùn yẹn bá kan lọ́rùn yẹn bá ẹ̀yìn lọ́ bá mu àmọ́ wò lè jẹ́ yìí tí a bá ṣe bisimila ìjọba náà ọba ti rí báwọn ẹ̀bẹ̀ yìí náà lè jẹ́ yìí náà bá ṣe bisimila wọn ní kò sọ́ọ́ kan báwọn lé ọ̀dà wọ́n bá rí bẹ́ẹ̀ òfin ni mùsùlùmí lọ gbọ́dọ̀ máa du ẹ̀ràn sódà gbogbo èèyàn ó fi lè jẹ́ ní ẹ̀bá dẹ́rọ ìwò nàìjíríà yàn yìí ń jọ̀run làwọn kan tí wọn ò mọ báyìí gan ni wọn àmọ́ sọ pé ń bẹnu bíbélì náà pé òfin báyìí kò sí yàn kán bẹ́ẹ̀ o èyí táwa ń bá yí nàìjíríà nù mùsùlùmí lọ mọ́kà àwa náà lọ Jerusalem kí ni bẹ́ẹ̀ Jerusalem mọ́sálásí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì délé kò lè wá wí ni ẹlòmíì sọ ń gbọdé kọ àwa náà sá pé ń bẹ nù tiwa náà ní Ghana nù láfíríkà wa ń tòsí bí torí pé àwọn mọ ẹ̀tọ́ wọn wọn ò sì wọn pa ọlọ́run ò tí pa àwọn dàbí àgbàrá àgbàrá omi tí wọ́n kàn máa àti gbogbo tí wọ́n bá lẹ̀ máa àti gbogbo tí wọ́n. gbogbo kínní yìí ẹ ǹjẹ́ ọ̀lẹ́ gbọ́ pé wọ́n yọ̀ gan wọ́n yọ àdá wọn tó wà tí gbogbo nǹkan yìí ní Ghana ní South Africa kò nídìí àmọ́ bí ó yẹ kí mùsùlùmí mi ò ti sọ̀rọ̀ ọ̀rọ̀ lásán bàbá ó lè fẹ́ lòmíì torí ayé torí ayé rẹ̀ ti ń wá ọwọ́ ẹlòmíì ò sì tẹ ayé òun náà wọ́n ń tàn náà ní àáfọ̀ àáfọ̀ àáfọ̀ tẹ lọ bọ́lọ́n òun ni mo wí bí kan jẹ́ oní mo bí ẹ̀rín ni mo dà wọ́n ra àlìkíyà mọ́ ọmọ mùsùlùmí mi láwọn ìfọ̀n sanwó fún pé kú láyé wọ́n kàn fi pò ń san náà ni ó sì ti ju ìsìláàmù lẹ̀ ọ̀rọ̀ lásán la níbi láti sọ ń bò mí tòtú bàbá fẹ́ ágíù nǹkan ayé tiwa mọ́ bá ti ágíù rẹ̀ pé náà náà àlégbélé yìí àmọ́ mùsùlùmí mánu ni torí pé ń retí pé nǹkan báyìí tí wọ́n fẹ́ pín láìpẹ́ ipò tí ó tán bóyá òun lọ́kàn bóyá òun lọ́kàn kò sí kán lómìn wọ́n tàn náà ní títí kò fi lọ bọ́ lọ́hùn. torí tá a bá ń sọ kọ́mọ́dà ìgbà tí a kan nǹkan kankan níjẹ́ máa mú ẹ̀gzámpù sí wa ẹ̀gzámpù kẹta South Africa náà ni àbí kẹrin. ẹ máa gbọ́ láìpẹ́ yìí pé irú táwọn kan yarí tí wọ́n ní kò ní ṣe é ṣe táàsì gbẹ nìkan pé wàá ṣe ń túláàsì torí pé bí mùsùlùmí bá mọ ọ̀ràn tá a ti dá lórí ọ̀rọ̀ rìbá tẹ̀mí àtiwọ́ ń jẹ látijọ́ àti ń jẹ yìí ọlọ́nkọ́ sànù wa ni o rìbá lé débi pé lọ́wọ́ sọ́wọ́tò lùbákọ́rà kò síbi ọlọ́run ti lérí bẹ́ẹ̀ pé wọ́n bá yẹn jagun àti bí ọ̀rọ̀ owó èlé rìbá àwa ń jẹ látijọ́ àti ń jẹ yìí ọlọ́run wa ní ara wọn kankan pé àsìkò tó bẹ́ẹ̀ yọba máa jẹ́ bisimilá <laughs> máa jẹ àmàwọ̀ jẹmọ́ ẹ̀fún wa ní túláàsì pé ẹ gbọ́dọ̀ yọ ẹnu kó mẹ́. ìtumọ̀ rẹ̀ nù mo fẹ́ fi dá yín lójú nísìnyí àwọn nínú àwọn báǹkì tí yọ embrace non-interest banking islamic banking òun ni stanbic ibtc bank ṣe mọ genesis yẹn because it's a South African bank. ní tí wọ́n operate in South Africa ni wọ́n ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ lọ́ọ́ sí Nàìjíríà náà kìí ṣe mùsùlùmí Nàìjíríà ní bẹ ní Sambiki lójú ọwọ́ kó òdodo ọ̀rọ̀ náà. a top managerial official Stanbic IBTC Bank once told me ó ti fẹ́ tọdún mẹ́ta nísìnyí àbí mẹ́rin nínú ó ní òun rí ogun ọlọ́run kan ní one of their major offices ní nàìjíríà ọ láwọn tíìmù south africa tó ní báńkì wọn máa wọn nígbà tí wọn máa visit àwọn wọn láwọn kan wá wá kọ́lá àwọn èsè mùsùlùmí àbí bóyá mùsùlùmí wà nù àwọn tí èsè mùsùlùmí náà ń bẹ nù wọn wọn làwọn ni wọn wá bí àwọn pé ah, wáì ibú làwọn mùsùlùmí ti ń sálù aláyàn wàláì làbìn ó ní jọ̀hún ni wọ́n máa ń déètì àwọn káwọn lọ kírètì orúlé àlùwàlá <laughs> tẹ́ni mọ́sálásí sí bíráǹkì wọn pé and gbogbo bí tẹ́ bá ti rí i pé mùsùlùmí ọmọ patronize yín náà why mo náà ti ń sàlùwàlá yẹn ṣé wọ́n sì máa ń na tán <laughs> ní ní ọ̀gá àgbà kan ní december kì í sọ fún mi. àwọn ètí ìdí àgbàrá ó dùn nǹkan ń wọ́ lọ ń wọ́ lọ báwa ti ń wọ́ nàìjíríà nísìnyí torí náà ṣẹ́ríta bá ní ká kọ̀ntínú ká máa kà ká máa kà bẹ́ẹ̀ ká máa máa bára wa nínú jẹ́ àmọ́ ẹ̀jẹ̀ tó fún yín lẹ́gbàmpù kan kọ́ra yìí ní ìfẹ́ kò láfíríkà ni o kọ́mọ́dàgbé àti pé àwọn èbó ti lajú wọ́n lajú láfíríkà náà ní Kenya níbo ní Kenya erigé gbogbo áfíríkà náà láti fẹ́ déhùn sáùtù ẹ̀ẹ́d wẹ́ẹ̀sì ìsì ní ìsì ló tún kù yìí Kenya èmi gan leléyìí ni mo experience ẹ̀ n travel bọ̀ láti ibìkanjọ́ kan through Kenya Airways pléènì àwọn Kenya minority ni mùsùlùmí Kenya náà àwọn náà ò kéé pé ẹ̀rí ẹgbẹ́ àwọn tí máa jọ lórí wọn àwọn tí ì ṣe mùsùlùmí náà ni. àwa débi tí wọ́n ti sáàfù wa lóúnjẹ nínú bàálù ẹ̀ pé wọ́n fún yẹn lóúnjẹ bí n bá sì ti wọ àwọn bàálù jẹ́ ọ̀dánilójú pé bóyá wọ́n tú lọ́rùn ni bóyá <laughs> bóyá lórúkọ kínní kan wọ́n yẹ pa pé ọlọ́run ti ṣèrọ̀rùn ẹ̀ bá ń wẹ́jà yẹn bá ní kí lọ́ ọmọ jẹ́ a ẹ̀jà lèmi ọ̀jẹ̀ <laughs> ẹ̀jà ni ò níbi kéèyàn ó dù <laughs> àhà so èmi máa sábà ṣe bẹ́ẹ̀ in any flight n bá kiri pé àwọn eléyìí àwọn eléyìí bóyá wọ́n tu wọ́n tu kínní lọ́rùn ni mo mọ̀ bóyá ẹlẹ ọwọ́ kan ẹlẹ́bí ọwọ́ kan kìíní kan bá ti ẹ fún mi ní ẹja wọn làwọn ọlẹ́jà ọ̀dà tí wọ́n á lé mọ̀nà ọ̀dà ẹ fún mi lẹ́fọ̀ <laughs> ẹ fún mi ní vegetable kí n sáré nǹkan fi <laughs> jẹ ìdẹ́ bá gbé fún mi àwọn ní òkè pé àwọn provide mi kankan bọ́ọ̀ kan wá wà nù wọn nígbà tí gbogbo wọn pẹ̀yìn dà tán òun á padà wá bá mi ọwọ́ ní sọ́ọ̀rì sà pé ṣé vegetarian ni mí ni mo ní no ẹ máa dá ń pè ní vegetarian pé bóyá yẹn lè jẹrẹ <laughs> bóyá mẹjẹrẹ mú mi ah, mi ah yìí máa jẹrẹ dáadáa <laughs> alhamdulilayi ọ̀rọ̀ mẹjẹrẹ kò mú mi <laughs> wáyé tí mo wá ní àmú ah, náà kò ní ìdá tí máa tú láàṣì mi pé kí n máa sọ ẹ̀sìn máa wọ́n máa lẹ́kọ̀ọ́ wọ́n máa lẹ́kọ̀ọ́ àwọn host àti hostesses inú pléènì yàtọ̀ fáwọn ti nàìjíríà o mo ti rí ó sẹ́ẹ̀sì nàìjíríà wèsì ńgbà nàìjíríà wèsì ń bẹ̀rí tí ń bú yẹn nu plane wàláì àmọ́ àwọn yìí wọ́n train wọn lẹ́kọ̀ọ́ bàbá ti wí kíní bàbá ti fẹ́ lé jù wọ́n tún bí ọ ní pé torí náà tí mo fẹ́ nù ọ wá ní sọ́ọ̀rì ó ní ṣé kó wọn sọ̀rọ̀ sọ <laughs> bàbá fẹ́ sọ àbí ìsọ̀rọ̀ ní ìgbésí <laughs> ó ní I know your fear. I know your fear mo máa ń tọ́ ń bẹ̀rù ah, mo ní kí ló dé orí orí ọkàn mi ni wọ́n gbé àwa akẹ́sìn ní ọlọ́run ti ní identity Islam ọwọ́ àlára tiwa wọn ò ní sẹ̀sẹ̀ máa béèrè pé kí ló kọrú wa yìí ìró àfa tó jókòó yìí nísìn <laughs> ó ti tètè mọ̀ ọwọ́ ní òun ti mọ fi àmì fi àmì ni pé ń bẹ̀rù pé bóyá ẹran táwọn ṣáàfù yìí ṣe halal wàláì ń ṣe ń wí fún mi jọ̀hún wọ́n but I want to assure you sir òṣìṣẹ́ Kenya Airways pé kò sí ẹran tí wọ́n serve on any of their flights ní Kenya Airways àfikọ́jẹ́ halal àwọn wà conscious of what you Muslims need àwọn ọ̀dẹ̀ fẹ́ lù sí yín Kenya Airways kò sí kò sí àlàyé àti tìjọba ń àti tìjọba ń àti aládàáni tí ń ké tà fún mùsùlùmí bẹ nàìjíríà ìjọba lè jẹ ọjẹ ní ọba lè jẹ o. that's the fourth example gbogbo ẹ̀ ní kíni áfíríkà wa yìí náà ní o nígbà tó lọ́wọ́n ojú ipa àwọn ọ̀pọ̀ ń pọ̀ àgbàrá tí ò <laughs> gbẹgbẹ ni a bá jù sí ni a bá lẹ̀ mọ́ náà ni with all this ẹ rí i pé we are facing a lot of challenges kò sì sí nǹkan fà á kò lè kò burú tó báyìí nàìjíríà náà tẹ́lẹ̀ àwọn nǹkan kan bẹ tí a ti take for granted tẹ́lẹ̀ náà nàìjíríà pé á ah, wọ́n ti mọ̀ pé àwa mùsùlùmí la ní nǹkan báyìí wọ́n ti mọ̀ pé àwa mùsùlùmí ní wọ́n ti ń kọ̀ nísìn. ara ẹ̀ ní kọ́mọ mùsùlùmí ọmọ lo ìjáàbù wálé ìwé tí wọn ò pé kí ọmọ ẹni tí èsè mùsùlùmí ó lò ń ti pa iléèwé kan ń lọrin yàn yín à ń yanjú yín lọ́wọ́ nígbà mo á bí wá ní gẹ́ẹ́ pé fìlà làwọn ni wọ́n máa dé ọmọ secondary school ọmọbìnrin tó ti di múndíá àwọn gbà wọn láyé wọ́n máa dé fìlà ẹ̀sìn mi tàn wá fìlà yìí fìlà Yorùbá ni <laughs> bẹ̀rẹ̀ fìlà àwọn ẹlẹ́sìn kan ló ní àbí ẹ kàn máa pe dúdú fún wa funfun nàìjíríà yìí àwọn kan ló ní ìtorí gbogbo tí a rò tí ara àdánwò tí mùsùlùmí nàìjíríà fèsì nìyẹn torí pé àwọn tó colonize wa àwọn britain àwọn òyìnbó sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àbí all of gbogbo tí wọ́n gbé wá pé òfin ni òfin ni kò sí ti ń jófin kò sí ti ń jẹ́ kínní kò sí ti ń jófin àfi kó ṣe pé nǹkan kan ló bì í kí ni máa bí òfin òun ni values values ni máa bí kíni ni máa bí òfin ìtumọ̀ values ni alqiyam lédè Lárúbáwá òun ni pé báyìí ló dáa báyìí ni ó dáa òun ni values fi máa vary from a place to another ntẹ́yìn ó ṣe ń lọrin nísìnyí báyọ̀ bá ṣe lẹ́kọ̀ọ́ <laughs> tí àwọn èèyàn bínú wọn lè má bínú mẹ́ ntẹ́yìn ó ṣe ní Nàìjíríà bọ́ bá ṣe ní bòmí wọn lè má bínú. lápèjúwe ẹnìkan nú àwọn èèyàn wa ń lọrin àyìn náà ni ọwọ́ ahájí lọ́dún kan ọwọ́ afẹ́ tọ̀ ìtọ̀ mú lé títí ọkàn rí mọ́tò kan tí wọ́n páàkì kalẹ̀ orí ìdáwà máa dánwò jẹ́ ọ̀jẹ́ nǹkan ní ní àyìn lẹ́sẹ̀ ọkàn gbogbo àyàn bá dájú wò yá kí value system ń kálukú lọ́yà tọ̀tọ̀ because here àwọn ọ̀ka yóò gún kankan àbí bẹ́ẹ̀ bí yẹn bá dẹ́yìn wò ń bò mí ò lè lẹ̀ wọ̀n ó lè lẹ̀ níbòmí. àwọn values yìí ni máa di kíni ní máa di kíni ní máa di òfin kí wàá ní bí values fún rẹ̀ value ni ó bí kíni ni ó bí òfin ṣe value kan ọkàn develop from a vacuum ni no in most cases religion ni máa bí value. religion community kan ntí wọn ti gbọ́ nù wé ìwé ẹ̀sìn wọn pé eléyìí dẹ òun náà ní máa dígá àwọn èsì báyìí yàn àwọn èsì báyìí yàn àwọn èsì báyìí bí àwa lọrin náà ní sìn ẹ̀rọ nǹkan tá a rò pásá ni ìsìláàmù ni ló gbé sí wa la now the point i'm trying to make tó ẹ̀ka máa sọ ọ́ ibi tí ọlọ́mba ti lé yọ̀ọ́rá yé sọ̀rọ̀ mo ní ọ̀rọ̀ lásán gba mùsùlùmí lẹ̀ ń bò mí ọ̀rọ̀ lásán tó fi làákà ìsọ́ ẹ wá sọ fún mi èèbó bírítéènì òfin rẹ̀ tó gbé wá kí ló bí òfin rẹ̀ value kí ló di value ẹ̀sìn kí lẹ̀sìn èèbó bírítéènì àwa náà mọ̀ a máa wá wa pé náà òfin lélẹ́yìí kì í ṣẹ̀sìn ẹ̀sìn ni o èyí tẹ́ẹ̀fì mà tí ò tún ní jìnnà púpọ̀ àwọn fìlàdà máa dé ń jọ́dún bá lè graduate jọ fẹ́ ṣe convocation àbí nkankan sẹ́mi káwọn yunifásitì kan ńlẹ̀ Yorùbá yà ìdí láwọn òde mọ́ pé ilé ẹ̀sìn kan ni wọ́n ti ní ìpìlẹ̀ ru fìlà yìí bẹ́ẹ̀ bá dé unilag nísìnyí gọ̀bì <laughs> ni wọ́n máa fi ṣe convocation àwọn òde lè yìí náà that's the reality tábà máa tanra wa lókun. today ní britain gbogbo ẹni ọba jẹ ọba àlú èbó kín ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ nísìnyí bí kíngì ló sì bọ́ ọbẹ̀ lọ́la is the head of the church of england. oyè ẹ̀sìn papọ̀ mọ́yé òṣèlú ni gbogbo ẹni ọba jọba àlú èbó òun náà ní kíni òun náà ló lórí church england. bó ti rí nù. No gbogbo ní tí yọ dòfin ọlẹ́pọ̀ mẹ́sìn ẹ̀sìn tí wọ́n gbà láyé lọ́jẹ́ kó dígí ni lọ́jẹ́ kó dòfin. a sì wá ìmpósì ẹlẹ́ni tí èsẹ̀ lẹ́sìn òun lérí tá a máa wá sọ fún un pé òfin ni òfin ni. ọ̀pọ̀lọpọ̀ òfin nàìjíríà lónìí ẹ̀rí tí wọ́n ń gba ìsìláàmù lójú wọ́n sọ ìsìláàmù dọ́mọ òrukàn ìsìláàmù ń dọ́mọ òrukàn ńlẹ̀ yìí bàbá èyí tí wọ́n ń fà lọ́wọ́ nísìnyí tó da wuyewuye yìí nísìnyí ọmọ eke ọ̀gbọ́dọ̀ lọ́kọ́ ní ọ̀bá tí ìpọ́ ọmọ eighteen years ní ọ̀bá tí ìpé kínní kan value tàwọn kan níbi ó ti wá nù ẹ̀sìn tí wọ́n lè gbà àmọ́ ìjẹ́sìn tí wá wí bẹ́ẹ̀ kò wí bẹ́ẹ̀ o gbogbo ẹnu la fi wí yìí islam ò fi ọjọ́ erí kan sí pé bàbá ilé yẹn tó di ẹni tí yọ wá responsible for his or her act. ìmọ̀ vary èèyàn lè bàlágà lọ́dún mẹ́tàlá ó lè bàlágà mẹ́ńlá ó lè bàlágà mẹ́ẹ̀ẹ́d ó lè bàlágà lógún. a wà fẹ́ impose ní ara challenges tá a ní nàìjíríà ó báyìí pé bí ogún ọdún sẹ́yìn ni gbogbo ohun tí wọ́n wù yín tó bẹ́ẹ̀. wọ́n bẹ̀rù pé bí wọ́n bá ti gbọ́ wá sí àwọn ṣé wàá dáhùn wọn ṣe kà máa ṣe ya wọn balẹ̀ kò wọ kò sírú ẹ̀ mọ́ nísìnyí kò sírú ẹ̀ mọ́ àwọn nìkan náà wọ́n máa sọ̀rọ̀ àwọn náà wọ́n máa dá àwọn náà wọ́n máa <laughs> gbé nísìnyí lórí eléyìí tá yà lọ yìí tó ọmọ mùsùlùmí ọmọ ti ń mbẹ o rárá challenges niile a ní ni pé ignorance gan níbi tí ń jẹ́sìn wa gan ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gan ọmọ ìsìláàmù gan ni ó fi wá jẹ́ làwọn kan ọmọ wa parọ́ mọ́ ìsìláàmù lójú rẹ̀ yọ̀ọ́ a máa rò pé bẹ́ẹ̀ náà lórí kódò náà ọmọ wa ah, but why ti ìsìláàmù náà jẹ́ bẹ́ẹ̀ <laughs> pẹlúmi ọfẹ lè ọfẹ lè kún òsè islam ọmọdé báyìí kójú ń ti gbé àti gbọ́ ọmọ lọ́rin ntẹlumi torí ẹ kunu islam nù nígbà tí ọmọ kínní ń jẹ islam ọ̀hún gan ẹwọ eléyìí tí wọ́n ń fà yìí tí wọ́n ń fà tí wọ́n ń fà tí wọ́n ń fà yìí ara gbájú ẹ̀ tá a lò fúnra wa ní nàìjíríà yìí ògidì gbájú ẹ̀ wọ́n ní òfin nàìjíríà kan child rights act ọlọ́mọ èké gbogbo ẹnjẹ́ ọba ti pọ̀ ọmọ ọdún méjìdínlógún ọmọ èké ni gbogbo ẹnjẹ́ ọba ti pọ̀ ọmọ ọdún méjìdínlógún ọmọ kíni ọmọ ibi wọn ti bẹ̀rẹ̀ náà nù o pé ọmọ èké ni èyàn ò sì gbọ́dọ̀ mọ́ ọmọ èké lọ ilé ọkọ. ibi tí àwọn àṣírí irọ́ yóò ti kọ́kọ́ já òun ni pé sẹ́rí tábà tanra wa lókun. sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ń tà ń pè ní òfin òfin nàìjíríà òfin nàìjíríà òfin nàìjíríà senior lecturer lèmi ní faculty of law. ogun náà ń pè lófin nàìjíríà yìí ó kéré mbẹ̀ tó gbé nàìjíríà ló ṣe àtọ̀húnrìn wa ni àwọn kan máa adopt ẹ̀ àwọn kan ni <laughs> ni wọ́n ti ṣe wọ́n máa ń sọ fáwọn èèyàn tí ọba yé lọ́ọ́ mú constitution nàìjíríà ọwọ́ agbésẹ́gbẹ̀ẹ́ ti paki ọgbésẹ́gbẹ̀ẹ́ ti malaysia àti ti india ó rí i pé kọ́dà word for word ni ọ̀pọ̀lọpọ̀ ní ìbẹ̀ǹbẹ̀ torí pé bìkan náà gbogbo ẹ̀ wá. the same thing lọ̀rọ̀ child rights act tí wọ́n ń pariwo yìí nàìjíríà kò ní o united nations ló ní tí wọ́n ń pè ní crc convention on the rights of the child gbogbo ayé lọ́panupọ̀ pé kí lèèyàn lè ṣe tọ́ra àwọn kan yín àwọn ọmọ èké lóòótọ́ ìbá àwọn kan ní ń gbébọn fún àwọn ọmọ ọdún mẹ́ńlá ọmọ gbé àwọn kan ní ṣe ń lọ kó ọmọ ọdún mẹ́tàlá wọ́n ní ọmọ lọ́kọ àmọ́ wọ́n lè lọ kó safẹ́wó gbogbo eléyìí dáa bí wọ́n bá àdírẹ́sì rẹ̀ àmì èsì táwa fẹ́ sọ ìsìláàmù di target tá a ní respect fún kí ni bìlíìfù àwọn mùsùlùmí mo wá fẹ́ dá wa lójú pé challenge nu kíkó wa wa náà lọ wò ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì United Nations document United Nations ní CRC article number one ń bẹ bó ló ṣe define child bó làwa define ẹ̀ ní òfin tiwa kọ́dà tẹ́ ẹ bá wo ẹ̀rín ọ̀pá yín torí láti wọ́ọ̀dù alákọ̀ọ́kọ́ <laughs> àti kejì àti kejì bí tí wọ́n bọ́ ṣe wà bí wọ́n ṣe gbé gẹ́lẹ́ sẹ́rí bí tí ó pé mùsùlùmí wọ́n sì yọ kóńgò dé nàìjíríà kí ni bẹ́ẹ̀ convention on the right of the child òun ni pé a child is any human being below the age of eighteen unless under the law applicable to the child majority is attained earlier that is the first article of crc èyí tá a kàn domesticate Nàìjíríà wípé ọmọ èké lẹni jẹ́ ọba ti pọ̀ ọmọ ọdún méjìdínlógún àyàfi o bófin kan bá ń bẹ níbi tí wọ́n ti fẹ́ lo òfin yìí tó sọ pé yẹn lè dàgbà kó tó di ọmọ ọdún méjìdínlógún ẹ recognize ẹ bẹ́ẹ̀ náà. otherwise wọn ò ní agree lórí at the United Nations level àwọn mùsùlùmí tó máa ń tí wọ́n ń ṣe ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ̀hùn bọ́yì lè bá bẹ́sìn tì í mu kò bẹ́sìn tì í òfin ò sì ṣe gbẹ̀sìn ilé ògbòfin kò síbi yẹn ti ṣerú ẹ̀ pé nítorí pé a fẹ́ lòfin àfikọ́ ju ẹ̀sìn lẹ̀ àmọ́ situation táwa bára wa nàìjíríà ló nínú o kọ́kọ́ ju ẹ̀sìn lẹ̀ ni o torí wọ́n sọ fún ọ pé kọ́ra bẹ́sìn rẹ bá gba òfin ọ̀gbá a sì tún máa tan ara wa pé freedom of religion bẹ́ẹ̀. nípa báyìí ńgbà wọn wá dé nàìjíríà wọn wá stọ́pù ẹ̀ lórí ibi kíni <laughs> below the age of eighteen tẹ́rí bí ọ́ parí rẹ̀ wọ́n kàn gé kóòní ẹ lọ compare child right act àti crc ẹnìnà torí kọ́ ọmọ mùsùlùmí ọmọ nǹkan ń ṣẹlẹ̀ wọn náà máa wọn máa máa fan fèrè fún ọ máa máa bá wọn fan mo sì wílẹ̀ kan mo lẹ́lòmíì náà kàn fẹ́ da nàìjíríà rú ni ilé rẹ̀ ni ó sì dàrú òun gan ọmọ tí ń bẹnu bíbélì ìyá ńlá wa ìyá ànábì ẹ̀yíṣà mariam ìyá ńlá tiwa ni odidi súrà ní jẹ́ ọkọ rẹ̀ nínú alukurani kẹrin ọmọ ọdún mélòó ni Yusufu ọmọ ọdún mẹ́ta ló ti wá hm? ìyá wa sọ ọ wá dáràn àbí àbí wọn wá rí gbé ànẹ́bí fi ọmọ èké gan ọ̀ máa ti kàn máa njẹ́ ọ́ dàlúrú pé wọ́n ọ̀gá wọn kan ní òun kọ́ àwọn èèyàn lẹ́yìn àwọn protest lọ bìkan nìkan àmọ́ o kí ló fà á ni pé wọ́n ti rí bí wọ́n ti rí bí a ṣe kíni ẹ́ wọ́n ti rí bí a mọ torí pé bọ́ bá pè wọ́n lóòótọ́ ọmọ mùsùlùmí mi ọ̀ ìwé lẹ́lòmí olóhùn ká àwọn mùsùlùmí tọ̀ tọ̀ especially àwọn female lawyers wa ẹ lọ bẹ̀rù ọlọ́run orídìí lọ́ọ̀ kí ọ gbàgbé ẹ̀sìn rẹ bẹ́ẹ̀ bá rí di lọ́ọ̀ tí fi ń takò ìsìláàmù ìdájọ́ rẹ̀ ní pé wùlá ìka humul kafirun kẹfẹ́rí lọ́lọ́run pẹ̀lú wọn faman lam yahkum bima anzalallahu fa wùlá ìka humul kafirun. wọ́n ń tàn yín wọ́n ń fà yín bí bí bí àgbàrá omi gbogbo tí ń wí ẹlòmíì gan ọ̀kánú wọn dépò yọ́ọ̀tì ẹ̀ mọ̀ pé ah, àti bí kinní ìdírí nìyí yìí máa wo ráìtì obìnrin ráìtì kìnnìkan àìmọye ráìtì yìí wọ́n fi ń lò yín di ẹ àwọn ẹ̀kọ́ la ẹtọ ọmọnìyàn ẹlẹ́tọ́ ọmọnìyàn èyí tí wọ́n máa rí nu o ní nàìjíríà yìí náà ẹbí wọn lẹ́nìkan òun àtọmọ bíbí inú jọ ń jà sóbìn kan o pariwo ọmọnìyàn ìsọ dignity obìnrin nù ó ju yóò lọ bàbá àtọmọ ọmọ súnmọ́ obìnrin kan. àmọ́ ń gbọ́ bá ti wá bi ti ìsìláàmù ẹlẹ́tọ̀ ọmọnìyàn àwọn lọ́yọ̀ obìnrin àwọn ẹwà bẹ́ẹ̀ ti wí bàbá àwọn ọmọ mùsùlùmí náà kẹrin <laughs> àwọn àgbàrá omi. kátó kù lórí eléyìí torí kìí sọ̀rọ̀ abẹ́lé ọ̀rọ̀ téèyàn lè lọ verify ni ní fi ń dákọ dọ́kúmẹ̀ntì èèyàn lọ wò ẹ̀ẹ̀kejì tẹ́ fi mọ̀ pé ọ̀rọ̀ ránhunránhun ni wọ́n ń sọ ìwọ mùsùlùmí má bá wọn sọ òun la sọ ni ìyá ńlá wa mẹ́ríàmù nù àléyà <laughs> tó bá nẹ́bí Ìsá kọ̀pọ̀ méjìdínlógún tẹ́ lọ́kọ ìsìláàmù ló ní reality pé ọlọ́run ní òun lòun dáàyàn ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir òun lòun mọ̀ yín nígbà èèyàn bá ti dẹni ọkùnrin látọdún mẹ́tàlá mẹ́ńlá ẹ sì fòfin gbé e pé kò gbọ́dọ̀ lọ́kọ àfi kó pé e. kí lẹni ọmọ ṣe ń tọmọ ṣe bàánà lọ ni bàánà òun gan ni wọ́n fẹ́ promote torí pé àwọn tí wọ́n ní kọ́mọ lọ kò gbọ́dọ̀ lọ́kọ tí pọ́mọ ọdún méjìdínlógún yìí ẹ lọ́ọ́ wádìí wọ́n wá ní separate òfin tí wọ́n ń pè ní age of consent age of kini consent kí ni tó máa yín ọ̀rọ̀kọ̀rọ̀ tí ẹ bá ipa abẹ́ káwọn èèyàn gbọ́ age òsè máa sọ mọ́sálásí ni age of consent ni pé bọ́ ọmọ bá ti ọmọbìnrin bá ti pé ọdún báyìí o ó lè gbà fún ẹni ọba wù láti lájọṣepọ̀ kọ́dà bí òbí ò tí ì lọ́kọ ẹ̀pọ́dún mélòó ni ní nàìjíríà ọdún mẹ́tàlá yes lọ́pọ̀lọpọ̀ ìlú èbó mẹ́tàlá mẹ́ńlá kọ́dà ń bò mí méjìlá ni nírú zimbabwe láfíríkà yẹn àyìnbó máa ti pọ́ ọdún méjìlá àti mexico ó ti lè dífù consent àmọ́ gbọ́dọ̀ lọ́kọ. <laughs> ẹ̀sìn wo lọ́ọ́ fara mọ́ yín o ni mo fi ẹlòmíì gan ọ̀gbẹ́sìn ẹ̀ yé kàn máa dàlúrú mùsùlùmí nìkan kọ́ yọ yarí ń bì yí o yà é ṣe ẹ̀ dàyé rú ẹ máa ṣe lọ àmọ́ bàbá wa tó wá pé <laughs> etí ni o tó lọ́kọ ǹjẹ́ wọ́n ń wínú o ẹni wọ́n ń pe kinní kan age of consent kọ́dà ẹlòmíín náà lọ́ọ́ tẹ ọ yẹ èèyàn lè rí lórí nẹ́ẹ̀tì wọ́n kọ̀ tìlú kọ̀ọ̀kan pé ìlú báyìí iye báyìí ní age of consent ibẹ̀ iye kèé ju thirteen twelve fourteen lọ. ńgbà bá ti wá ní consent <laughs> kọ̀ wá gbọ́dọ̀ marry òun lẹ́nìkan ní ǹjẹ́ wọ́n ń wí ni pé teenage prostitution dáa àmọ́ teenage marriage ò da. ìtumọ̀ ẹnu tó gbófin ò pé má ṣe é <laughs> òun lẹ́ẹ̀fì rí in some states ní United States of America ní òfin tiwọn ẹlòmíràn gbígbà tó ipá bí ẹyẹ <laughs> gbogbo ayé náà ní eighteen years nínú state mi lamẹ́ríkà ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lè lọ́kọ àmọ́ ẹgbẹ́ bo ẹgbọ́n tí wọ́n rí o wọ́n ní tọ́ba ti lóyún ó sì lè lóyún nígbà wọn ti sínà fún un láti thirteen <laughs> ẹ mọ̀ pé njẹ́ <laughs> oyún fi lè wánu àwọn wa ń sọ pé nínú ìsìláàmù oyún ọ̀gbọ́dọ̀ ṣáájú nìkaahù ẹni bòláwọ̀ ìbófin ẹbẹ́sẹ̀ tí wà nù àwọ̀ ọ̀gbà bẹ́yìn bá gbà máa ṣe bàná lọ bọ́bá yá ká wá formalize ẹ̀ kò sí nínú ìsìláàmù ọkọ̀ọ̀kọ̀ formalize ẹ̀ náà <laughs> ọmọ wa ṣe halal lọ gbà ẹ̀hẹ́n èyí tí islam wí nù èyí tẹ́ fi wá kọ́kọ́ mọ̀ ṣe bàná ẹ̀fọ́ máa láìsí ẹ̀ ń gbọ́ bá ti lóun dẹni ọkùnrin èyí tí islam wí nù islam ò pé dandan mọ́mọ́ rẹ lọ́lé ọkọ at the age of thirteen fourteen fifteen kò ṣe dandan àmọ́ wa náà mọ àwọn ọmọ tó yẹ pé ga gbogbo ó ti di gbàǹgbà láti èjì thirteen fourteen ó ti fẹ́ bòyá rẹ̀ mẹ́lẹ̀ gan ẹ̀ sì ń rí eléyìí ń wọlé tọ̀ ń wọlé ní ọ̀gbọ̀dọ̀ lọ́kọ́lé àmọ́ mọ́ bá lọ nítòfin wí o gbogbo ọmọ mùsùlùmí tí máa ń tẹ̀lé wọn náà tí wọ́n ń fọn fèrè tóun náà kàn ń bá wọn bí ẹyẹ ọ̀gá tí kàn ń bá wọn wí kí. kí ni ń fa gbogbo eléyìí gẹ́gẹ́ mo ti wí wọ́n ti mọ bí a ṣe kí ni wọ́n ti mọ bí a mọ. òun ni òfin tí ọ̀kan kò sẹ́ni ó pé ẹ lòfin ìsìláàmù lórí ẹni tí ẹ ṣe mùsùlùmí irọ́ tí wọ́n sì máa pa fún wa pé ń gbọ́ pé nàìjíríà ọ̀gbìn gbọ́dọ̀ sẹ́kúlà kò sí sẹ́kúlà kan bìkan àwọn èèbó ẹ̀sìn wọn ti lọ́pọ̀ mọ́kínni ó ti lọ́pọ̀ mọ́fin wọn. òun ní àwọn òfin ní pírọ́blẹ́mù ẹ̀mọ ẹlòmíì ọmọ rò pé èyí ṣètò ìpáwà mùsùlùmí nìkan là á mọ̀ pé àfẹ́ báyìí àwa ní o torí pé tó bá pé Saudi ló colonize Nàìjíríà ni àwọn náà mọ̀ ké bó ti rí nù torí pé ńgbà tí Saudi bá colonize Nàìjíríà náà gbogbo òfin Saudi náà ó ti àtẹ̀sìn Saudi náà ó ti rọ́pọ̀ mọ́ ẹ́ òfin àwọn náà ó ké gbá wa náà fẹ́ ǹjẹ́ ò lè já àwọn òkè ní bẹ́ẹ̀sìn kan náà làwọn àtàwọn tí wọ́n kò wà lẹ́rú ń sìn èdè ń dòdòdò nu ẹnìkan iṣẹ́ alákatakítí ẹ má sọ mùsùlùmí lẹ́nu àmẹ́ fún mùsùlùmí lẹ́tọ́ ẹ̀ alákùn bí wọlé ẹ̀dì ó sì wá di pé bí mùsùlùmí bá ti léyìn òun kọ́dà ní tí mùsùlùmí ń rí mú nílùú èbó bọ́bá fẹ́ mú nàìjíríà yóò sì dọ̀ràn <laughs> gbogbo islamic banking tá a wílẹ̀ kan ó kúnlé èbó o. Islamic Bank of Britain ń bẹ ní London nàìjíríà èèyàn gbọ́dọ̀ bí wọn bá tún dá báńkì islam lẹ́yìn ó ní kò gbọ́dọ̀ pé ló kọ islam pé ní non <laughs> interest wọn ń pè ní islam ní èbó ní nǹkan kan ọ̀sẹ̀lẹ̀ Islamic Bank of Britain ń bẹ ní London a kàn máa wá fi dúdú pè funfun fúnra wáyà yìí àmọ́ àwa ni ọ̀rọ̀ wà lọ́dọ̀ wa o ńgbè pé báwa náà ti rí bẹ́ẹ̀ pẹ̀lú ti rí yìí nísìn eléyìí tá a sọ tán yìí nísìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí tó ń wí gan burú ju táwọn tètè mùsùlùmí wí tó ń gá ti ń gbé yẹs yẹs kí ni kéńké ìwé tí ó mú yẹn wà lìjánà ní kéèyàn ọkà o ẹ bá kàwé tí ó sọ ọdọmọ ná ọsọ láyé àtọrun ọlọ́nkọ́ mọ́sá sàmì mo pé aago kan ti ń lọ aago mélòó la máa kírun bí hmm? aago kan àbọ̀ òkè tó ká fi máa round up rẹ̀ díẹ̀díẹ̀ ọ̀ round up rádà ọ̀dà bàbá ní àti example tá a gbé fún wa yìí náà tó ẹ̀yin náà máa mọ̀ mí tẹ́mi náà mọ̀ tàbá ní a máa fúnra wa lé example sí lọ ilé òwúlẹ̀ sùn mi mo fẹ́ yín náà ń challenge nu ẹ̀yin náà ẹ béèrè àwọn nǹkan míì ó ṣe rí báyìí ó ṣe rí báyìí àwọn principles àwọn yastik ẹ máa lò nu pé ẹ mẹ́jà tanra wa mọ́ nàìjíríà yìí àwọn òfin àwọn tá à ń lò wọ́n lẹ́sìn wọn ní fi ń bá tiyín mu ní gbogbo òfin nàìjíríà fi ń ṣe kínni ní fi ń bá tiyín mu ẹ̀yin fún wọn pé tọ́ba ìpè Saudi no colonize nàìjíríà bí ó ti rí ní ní ti rí lára tiwa yìí bẹ́ẹ̀ ni ó rí lára tiwa náà torí náà àwa àtẹ̀yìn ẹja jọ gbọ́ra wa yé ẹ̀yìn àwa jẹ ló fi dàbí pé àbí gbogbo gbà tó mùsùlùmí náà kò yé débẹ̀ yóò ní ẹ wá ìfẹ́ báwa náà láàmú owó àwa láàmú gbé àfẹ́ àwa lápá àfẹ́ tó ráwa ni ò pé àwa ni ò pé njẹ́ òsì jẹ́ ó pé wa kì í ṣe ń tó rújú ni mo ti sọ ni kò sí ní ti ń jẹ́ òfin tí ẹ ṣe pé value ló bí value ti sì máa bí value in most cases lẹ́sìn èèyàn òun ni ó sọ fún ọ pé léyìí dá eléyìí ọ̀dá fàyílà ọmọ nìyẹn kàn gbáyé lọ láti gbà tá a ti ń gbé àwọn ànábì ọlọ́run ní ń fún àwọn èèyàn ní láìkì yá báyìí lọ́lọ́run fẹ́ báyìí lọ́lọ́run ní ti máa padà di value táwa mọ̀ pé wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí kí ni jẹ́ wọ́n ṣe báyìí kò bá múnú tó tí ọba wa rí báyìí kò ní dáa kákan wá sọ challenges kalẹ̀ gbáà ká má mẹ́nu bà the way out èyí ń láwa sọ lẹ́nu wọn bá ìṣẹ́jú díẹ̀ tó kù bọ́lá ń bá ní kí a tají yá mùsùlùmí nàìjíríà nǹkan ń ṣe wá o kí wàá ní a wà sí lóògùn. sẹ́rà kọ̀ọ̀kan tí a wà ní ogun sáwọn challenges wa yìí wọn ní kí gbogbo mùsùlùmí ọ kọ́gbọ́ ìsìláàmù yìí àkọ́kọ́ nù èèyàn bá gbọ́ ìsìláàmù yìí dáadáa kò sí ní tí ń yàn lójú ní ìsìláàmù kò sí nǹkan náà mo tún tún wí tó bá gbé òfin tí ìsìláàmù gbé wá tó o wọn òfin míì in the final analysis ọ̀ kàtà ara sófin ti ìsìláàmù. Ah, ọgbọ́dọ̀ bó ti gbọ́dọ̀ rí nu ẹwò yìí tá a wí yìí nísìn èyí ó ṣe wá pé ẹnìkan lè ṣe haramu àmọ́kọ̀sáyé halali káwa sọ yóò dòfin mọ́ra wa lọ́wọ́ ká máa tẹ̀bàtì bẹ́ẹ̀ lọ́wọ́ á rí ní gbogbo kéṣìṣì yanyan ẹnu àdánwò tá a níṣẹ́ mọ́ ànábìsì ti kìlọ̀ fún wa sallallahu alaihi wasallam àwa láàyè gbọ́ lọ́ọ̀. anebi nù tó sọ kalẹ̀ ní pé gbà kan náà ó tún dé ndị ti ń dé nsì ń dé lu tiwa yìí nsì ń dé lọ́pọ̀lọpọ̀ ìlú náà. nígbà tọrọ nu òun ni ọmọ gbẹnu wa sọrọ sọ hadithi ẹni tó yẹ kóun náà wọn máa nù ń kéwú òun ni yóò máa wá dáràn sí mùsùlùmí lọ́rùn gbáà ìbá àfa yín kan náà ló yọ àyè mo wà lẹ́kọ̀ọ́ njó ní ẹnìkan dìde nígbà tí àwọn members of us of assembly kan wà níbi forum tí mo lọ ẹ̀ǹpá àwọn olóṣèlú wọn sáfẹ́ pacify yín náà ni ẹgbẹ́ àwa mùsùlùmí la pọ̀ jù ní house of assembly kó nkankan ẹ̀ẹ́dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin mùsùlùmí ẹnìkan bá dìde pé ẹ̀ ń ṣe tara yín bẹ̀ níjọ́ akẹ́yìn ẹ̀kàn pọ̀ lásán gbogbo òfin tẹ̀ ń ṣe tẹ̀ ń tako <laughs> ìsìláàmù yìí <laughs> ṣé mùsùlùmí náà nu ara tiẹ̀ náà wàá balẹ̀ àfààyè ọlọ́run san lẹ́sìn lára nígbà tó tọ́ bẹ́ẹ̀ ni òun wí tán <laughs> ó ṣe ní bàbá bẹ́ẹ̀rẹ̀ wí ká bá ẹ̀rìn ọwọ́ àdìtọ̀ ẹ̀jọ̀ àjòkó ẹ̀jòkó ṣe wá rí àgbọ̀dọ̀ yẹn yín náà jẹ. sẹ́rí ìta ń fà lọ́wọ́ lẹ́kọ̀ọ́ yìí nísìnyí lórí ọ̀rọ̀ ọmọ lo ìjáàbù ńlẹ̀wé kò ní lò ẹ̀yìn kẹ́ ẹ lẹ̀ àwa ní àfa yẹn sọ ńjọ náà àwọn ẹbí kí n láti wí fún yín àmì ẹ̀rẹ́ léyìí mùsùlùmí lọ́lẹ̀ bí o torí náà àwọn tá a gbà láàfáà náà ní ń sọ lórí afẹ́fẹ́ pé ìdáàbò sínú ìsìláàmù kí lẹ wí ẹbẹ́ ń hó ni aláàkùbà kọ́lá mi ẹ̀ bá ń wọ́ yẹn lọ ná ní ilẹ̀ yorùbá yìí kí ń wọ́ wọn lọ ná aláàkùbà rẹ̀ náà. àfáà yẹn sọ publicly lẹ́kọ̀ọ́ jọ náà ẹ̀yin kẹ́ lẹ̀bi eléyìí àgbọ̀dọ̀ yẹn ń àwa ni bẹ́ẹ̀ ń tí àwọn tó ń gbẹ́sẹ̀ lẹ́nu olóòótọ́ irú wọn bẹ́ẹ̀ wá pọ̀ lónìí kọ́lọ́wọ́n sànù wà ní àwọn olóṣèlú lé wọn máa báwọn ó ṣe kí orí àwọn àfáà kan bọ bẹ́ẹ̀ bá lẹ́yìn fa àwa náà <laughs> àwa náà láwọn tó ṣe kí ni tọ́ fa ǹjẹ́ yín bá ti ń ran àwọn ó sì máa tù lópin ìgbà tí mùsùlùmí nàìjíríà bá kọ̀ǹtínú báwọn ọlọ́mù kì í ṣe bí èpè ìrọ̀pá mọ́ọ̀fù kò ń bí àwa yìí. àfi ká padà síbi òdodo pé ànábì ti sọ kalẹ̀ pé kámẹ́ni ọyẹ ọ sọ̀rọ̀ ló kọ mùsùlùmí kì ṣe pé gbèyàn náà ní with any level kódé mi ti ń bá yín sọ̀rọ̀ yé mi pé ra mi láàfa o ọmọ kéwù lèmi náà o ó yẹ ká ní sẹ́rí ń tó kó bá mùsùlùmí nàìjíríà ni pé wọn ò mọ kí ni voice wa gan náà <laughs> kí la fẹ́ gan kì í yanjú ẹ àwa náà ń dàrú bàbá pẹ̀lẹ́ <laughs> bá ti ń wí mí nìkan wọn mọ ẹgbẹ́ má dá lóhùn kí ni <laughs> bẹ́ẹ̀ òdodo sì hàn alukur'ani ń bẹ ń lẹ̀ hadith anabi ń bẹ ń lẹ̀ sallallahu alayhi wa sallam nípa báyìí àkọ́kọ́ solution sí ti ń ṣe wáyé ni pé káwa gan ọkọ́kọ́ gbọ́ ìsìláàmù yìí káwa rẹ́dí àti stand for it níjọ́ tẹ́nìkan bá ti wí tí ò sínú ìsìláàmù á lè sọ pé ẹ dákun ló kọ tiwa kẹ́ ẹ fi ń wílé yìí until tá a bá tó rẹ́dí àti ṣèyún inú pé yìí ó ní mọ̀nàfìkì ẹ má bínú o mọ̀nàfìkì wa pọ̀ lágbègbè wa yìí ni mo ní bẹ́ẹ̀ni mi bá ń sọ̀rọ̀ ọ̀nà gan wọ́n lè bu lẹ́yìn o àmọ́ lójú rẹ̀ lọ́ òun náà ní màkì tó ń ṣe ọ̀dà yóò sì máa kó bá mùsùlùmí irú àkóbá ti ń ṣẹlẹ̀ yìí lọ́pọ̀lọpọ̀ ẹwò yìí ti ń ṣẹlẹ̀ lé àwọn ọmọ ìyá wa nílẹ̀ haúsá nísìn àwọn náà láàfáà tí ó pe ń táwọn ń ṣeun gan lọ́lọ́run wí <laughs> ìdáwọn ń ṣeun gan lọ́lọ́run wí níbo á ń lọ. òun ni lọ́dún kan wọ́n mú ẹnìkan ní eh, ní Britain bóyá gbọ́ kọ̀ọ̀rọ̀ ń pè ní Abu Qatada mo pé wọ́n ti padà gbà páwọn extradite ètò Jordan láìpẹ́ ńdòdò nígbà wọn kọ́ mú eh, ẹni eh, inú àwọn àfa alágbàáyé Dr. Yusuf Al-Qaradawi bóyá ẹ̀ máa gbọ́ kọ àwọn náà àwọn náà make statement yìí wọ́n ní ẹ̀yin western media wàhálà tẹ dá síra yín lọ́rùn òun náà lè ń forí fáwọn wọn lọ́nà wo wọn ní gbogbo àwọn tí wọn ò tó àtẹ̀lé ọmọ kíw tẹ fi media yín sọ̀dà fa àbúkíní kan àbúkíní kan àbúkíní wọn wọn ti wá ní ìmọ̀ tàwọn àfáà gidi gbé àwọn lókà àwọn yín pé ńgbà wọn sì ń wí tí. <laughs> tí ọ̀tẹ́ yìí lọ́hùn mẹ́nìsìn ẹ̀ máa fara mẹ́ náà ni káwa náà apply rẹ̀ sí situation wa ń bí èmi ò rí kí wọ́n pẹ́ nìkan lọ́mọ èké àfáàrí ní lórí rédíò àbí tẹlifíṣàn àwọn àgbààfà àwọn àgbààfà àìwá wò pé àgbààfà mélòó ni ọ wà lù tẹ́yìn náà sì lè gbà ẹ̀yin òǹwé ẹ̀yin lẹ jókòó yẹ ẹ̀ lè gbà ẹ̀ lè gbà ní profession yín ẹ̀ẹ́ dókítà kẹ́nìkan ó gbé èbó ní ìsìn èbó nìkan lọ́gbọ́ kọ́ wá pé ẹ bá mú medical book ẹni náà kà kọ́ wá bọ́ síta ọmọ pé o lè ṣe báyìí medicine ṣé ẹni ẹni ẹni wọ lọ nma nígbà tá a fò ní nma <laughs> òun láyé fi gbárọ́ torí àdánwò ni o ọba àdánwò ni ìsìláàmù gan wọn ti jọ dàrú torí pé ẹ ti fààyè gba pé anybody tó bá ti láàfáà lòun bismillah àǹfààní rẹ̀ ní ọmọ wa ṣe fatiwa mò ń rìpíìtì ẹ̀mí pera mi láàfáà o gbogbo ẹni ọba mọ̀ ní ọmọ kéwù lè mọ pera mi àmọ́ n táà ń sọ ni pé ara ń ti ń da challenges wa ni pé Islam gan ọ̀fẹ́ yé mọ́ torí pé ní voices oríṣiríṣi làwọn èèyàn ń gbọ́ ẹ̀yin náà ẹ̀ sì jẹ́ gbà ní profession tẹnìkọ̀ọ̀kan yín hmm? ó lè kéèyàn ó gbé èbó tó lónìí <laughs> kó gbé èbó ju sáànù lọ sínú advocate àgbà lọ́ọ̀yà nù bí ọba ní sàtífíkẹ́ẹ̀tì tó yẹ fi wá rojọ́ kò tó bẹ́ẹ̀ o bọ̀dún yẹn bá ti gbọ́ lárúbáwá ńlẹ̀ yorùbá yìí lójú yín ó ti gbogbo nǹkan ní nǹkan máa wí kódà tẹ́yìn náà ó lè kà á translation ń bẹ ká ní wọ́n wí ọ̀bà mọ́ àfi ká tún yìí náà ṣe lópin ìgbà tí a bá ti ń tanra wa lórí yíyún náà islam ó sì máa fèsì challenges ni torí kí ni kí ni à ń wá gan <laughs> kí kí lẹ́sìn wá gan kò ní yẹjú nìkan máa dé àwọn kan máa tu ní. ẹ̀kejì lórí ọ̀rọ̀ ká wá mọ̀ yìí náà ni. sẹ́rí mo sọ ní níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn níbì kan àwọn kan ní ká sọ̀rọ̀ kí ni benefit of uh, western education in Islam ní èyí tọ́pìkì ń padà benefit of western education to Muslims Islam ò ní di western education bí ẹ bá jẹ́ mùsùlùmí China lónìí tí ẹ lọ bọ́ lọ́hùn tí ọmọ abc kò nídìí ẹ̀ ẹ̀rí àwọn ẹnjìníà àwọn náà ò jí máa wá bá wa <laughs> tún lu wa sí níyìí àwọn Chinese àwọn ọmọ ẹbí sí o èyí táwa ń pè ní Western education àmódodo ni pé sẹ́rí ibi táwa ti kan àdánwò páwọn ni wọ́n là wá lójú yìí nírú Nàìjíríà yìí àwọn Western world ni wọ́n ṣe kí ni ni wọ́n là ọmọ Nàìjíríà lójú lọ́jà máa pe education yìí ní Western education kò sí ní ti ń jẹ́ Western education pé òun ló dáa ju Eastern education náà dáa bọ̀tí tí mo fẹ́ fàyọ́ ń bì ní pé sẹ́rí ní nàìjíríà tá à ń gbé yìí àwa mùsùlùmí gbégbègbè wọ́n ń gbé sẹ́ńkùnlé wa púpọ̀ níbi ọ̀rọ̀ western education yìí náà nígbà tá a sì nílùú mi tó pé nàìjíríà yìí náà ni àfi ká so ṣòkòtò tiwa náà kò lè léyìí tí ọ̀pẹ tí ó jìnnà jù àwọn níjàmbá tí wọ́n ti wọ́n ṣe tẹ́lẹ̀ o àmọ́ náà má máa fún wọn ní excuses tí wọ́n fi rí jàmbá wọn ṣe. olórí orílẹ̀-èdè nàìjíríà yìí ń gbà kan ìyẹn mínísítà ìyẹn mínísítà ọwọ́ amú mínísítà méjì ní kwara state àpé imo o àpé bóyin o kọ̀ wá sí mùsùlùmí náà méjèèjì. ẹ̀yin náà mọ̀ àbí a ẹ̀ mọ́ ni gbogbo náà wí ètò mẹ́wàá àbí gbòòyìn. kéèyàn wá Kwara State pé ọ̀yàn mínísítà kìíní ọ̀yàn kejì hmm? lásìkò kan náà rí mùsùlùmí kankan yẹn ńgbà wá bí olóhùn ọ̀rẹ́ ń tọ́ bí wọn olóhùn ọ̀rẹ́ ti àwọn ọlábùrú tiẹ̀ bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ o àmẹ́sẹ̀ rí nu fẹ́ mọ́gbẹ́sẹ̀ máa dá. ẹnìkan ló tú àṣírí àwọn gómìnà kẹ́ńdò ní ní university of Ìlọrin ó lóun gbọ́ tí wọ́n ń discuss ẹ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ òun ní tẹ́ ẹ bá ṣe nu ó ní bí wọ́n bá ní káwọn mú candidate wá fún ministerial appointment president yóò ní mú yàn méjì wá èmi ní wàá mú ọ̀kan bẹ́ẹ̀ nígbà tí yàn bá wá mú phd holder tí èyí ṣe mùsùlùmí ọwọ́ alẹ́yìn mùsùlùmí ẹni ó ní skul sáà ti nù yín ẹ̀mú wa ṣé àdìmọ̀ ẹni tí wọ́n mú ara agbárí tí wọ́n máa lónìí. àmọ́ ńgbà tó bá di pé ní wọn ò rí ibi sá sí pé bẹ́ẹ̀ bá padà yẹn bá ní pòfẹ́sọ̀ lẹ̀ ń wá <laughs> ẹnì ẹ bá jù lọ kẹ. <laughs> jàǹbá tí wọn tí wọn fẹẹ ṣe ń bẹ nù wọn tẹ́lẹ̀ torí bẹ́ẹ̀ ni ìdí wíńgbà wọn náà kò rí bẹ́ẹ̀ bọ́ bá wádìí yọ ọmọ pé qualified mùsùlùmí náà kún lù àhà tọ̀ tọ̀ <laughs> ẹ ṣeun bàbá tọ̀ tọ̀ àmọ́ ṣe rí àwọn tá à ń bá gbé àfi kéèyàn gbọ́ bérebére ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọgbà bẹ́ẹ̀ bá jọ ní déédéé wọ́n lè kó fún experience jù yín lọ àfi kẹ́ ẹ ní ju òun lọ ọmọ mùsùlùmí àfi inú challenge tá a face ni pé ẹ ẹ ẹ ẹ over qualify <laughs> ẹ qualify dẹ́sẹ̀ òun bàbá nígbà tí yẹn bá ti over qualify ǹjẹ́ bá wá wí kọ́dà ẹni wọ́n jẹ́ èèyàn gidi nu wọn náà gba ẹ̀sìn bẹ̀rù ọlọ́run <laughs> ẹ̀yìn ìyẹn àwọn kìíní yìí bàbá ní àwa kéékèèké ẹ̀yìn ó lè corroborate títí wí. how many years ló take Kwara state as a as a state ká ní commissioner for education mùsùlùmí years donkey years it was just in 1983 àbí bàbá eh, àbí 7983 eh, alhaji ebi kasum he was the first muslim commissioner for education níjọ wọn ti dá state yìí lẹ̀ láti 1967. Eh, wọn qualify <laughs> education ministry ṣe ní ọgá gbé fún ẹ dákun ẹ já múra o bàbá yìí pé lumi là ń gbé òun ni mo wí fún yín òun èèyàn nídìí ìwé bc ní máa ń gbé China ní Japan nílẹ̀ Lárúbáwá àwọn náà ń ṣe wọ́n ń ṣe medical doctor wọ́n ń ṣe gbogbo ń táwa náà ń bí abc ṣe ń wọn ò nídìí ìwé bọ̀tí ń lu táwa wà yìí ẹ mọ̀jà tanra wa ẹ̀já múra kọ́dà kìí pé a qualify nìkan ká over qualify ń fún examples hàn yín o gọ́vùnà cbn nísìnyí sanusi lamido sanusi inú àwọn tí ó wà ó wà over qualify for the job ni wọn ò rí ní tí wọ́n fẹ́ kó kí fẹ́ wí a hard first class economics and gbogbo bí ó ti ṣiṣẹ́ ẹ lọ wo track record ẹ̀ báńkì tó tóbi jù nàìjíríà ó ti hẹ́ díẹ̀ <laughs> nígbà tí àwọn náà wọn ò rí nǹkan kan wí sí ni kò rọrùn ẹ̀mọ̀ kí n gbà tí wọ́n fi appoint ẹni ó jẹ́ finance minister gan ọmọ ìlú kan náà ni wọ́n. bíà ó sì lè wá yan finance ó tún yan cbn government àmọ́ ìwé eléyìí kọ́ àwọn náà ẹ̀kan ṣe jàǹbá fún nàìjíríà níbẹ̀ bá jọkùnrin yọ lọ òun ọ̀wá sẹ́yìn tẹ́lẹ̀ kódà ó ti sọ ń jò ní pé wọ́n máa wulẹ̀ ṣe wàhálà òun ọ̀wá rì níwà o mùsùlùmí tó bá dára ẹ̀ lójú ni ó lè sọ yún of recent lọ́sẹ̀ tó lọ minister of state for health inú àwọn ògo mùsùlùmí ni Muhammad Pate tó ti ní field yẹ kò kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn ó resign kó ń lò níyìn àwọn Amẹ́ríkà láwọn nídìí rẹ̀ ah, èyí ò ní mùsùlùmí nídìí o káwa over <laughs> over kò sí nǹkan kan kò sí halẹ̀ kan àmẹ́ni tó yẹ pé ní àbọ̀wé ẹmọ́lẹ́jì ẹmọ́ náà ní mẹ́fà ti halẹ̀ mọ́ pé tẹ̀mọ̀ pé àmọ́ credentials yín gbogbo ní tẹ́nbà bí ó ṣe lòun náà ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ni à ń ṣe bẹ́ẹ̀ fún pé ńgbà tóun náà òkú kájú rẹ̀ tẹ́lẹ̀ náà wọn bá ti wá halẹ̀ kan mọ́ wọn bá ti ṣègbè kan mọ́ òun náà kàn mọ́ yọ máa tẹ̀sí bí wọn bá ní kọ́ tẹ̀sí náà ni pọ̀jùrọ̀ àwọn tí mo dákọ̀ fún yìí àwọn tí wọ́n bá wọn ṣe gan mọ̀ wọ́n wọ́n sọ flag ah, ṣé Sanusi kò ní gbà o ìjọba <laughs> ti ní òun ó ṣe tí ó ṣe náà nù mo sì fẹ́ fi dá wa lójú tí Sanusi bá ń sọ lárúbáwá báyìí wàlá ẹ rò pé kọ kí mi kéwú nìkan ló kéyìn he speaks Arabic fluently lárúbáwá tí èsì lárúbáwá sẹ́ńtẹ́ǹsì kan méjì lárúbáwá tẹ́ máa fi ní dialogue tẹ́ máa sọ̀rọ̀ ń sọ ó tún kéwú irú irú àwọn tá à ń wá nù àtẹ̀yìn ojú ìsìláàmù lẹ̀ àmọ́ ká mú un tí wọ́n fẹ́ máa fi halẹ̀ máa wà yìí kéyìn ó ṣe kí ni kò mọ̀ máa. ẹ wá rí ọ̀pọ̀lọpọ̀ wa bá ti jókòó yìí àwa náà máa lè kó pàǹpà eléyìí ẹ wo bí tí wọ́n bá ọ̀rọ̀ nàìjíríà dé lónìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n lè wúlò fún ìsìláàmù lọ́la torí pé iṣẹ́ rí làákàyè téèyàn máa fi kẹ́kọ̀ọ́ àti kéwàá àtìwé ọlọ́ni máa gún nínú ọlá tọ́lọ́run sì ni pé òun ò ní wo pé olówó lélẹ́ẹ̀rí rẹ̀ gbọ́dọ̀ pé tálíkà làwọn òbí eléyìí ní òfin làákà ìhun ṣe bá a bá bùn ó lè bùn o. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí là ń wéèsì torí pé ń bi alo ayé dé nàìjíríà lónìí wọ́n bá ti ṣe pé civil servant lè yàn bí ń gba thirty thousand forty thousand àbí twenty thousand ibẹ̀ ni ó ti rówó iléèwé tí wọ́n yàn máa san hundred and fifty thousand kò lérì ibi tí wọ́n sì ti kọ́ wọn nǹkan gidi nù. ibi tó wọn ó lè rán máa lọ inú kí wọ́n lọ́gàá kẹ́mísì lọ́dún yìí wọ́n máa méjì bàọ́lọ́jì lọ́dún tí ń bọ̀ pé kò nà máa kọ ogun ọ̀pọ̀ kéé mú un. <laughs> ọ̀gá english ò sí ebi wọn náà gbèbó máa kọ́ irú iléèwé tí wọ́n ń lọ nù. No torí àwọn ọmọ mi pé ẹjẹ́ á scout for them ló kọ ìsìláàmù irú wọ tí ọlọ́run ní kí bọ́ bá náwó léwe tàwọn ọmọ tiẹ̀ tán ó tún sẹ́kù wáyé tí wò pick interest ń ru àwọn ọmọ bẹ́ẹ̀ pé n ṣe ń torí nǹkan kan lè la torí ọjọ́ iwájú mùsùlùmí irú àwọn ọmọ tá a bá wá mú yìí náà àwa ní jù wọ́n lẹ̀ irú àwọn ọmọ wọ̀nyí mọ̀mọ́ scheme kan I'm also part of the scheme bàbá irú àwọn ọmọ báyìí a wà á mọ mọ́nítọ̀ wọn kì í pé ìjọ wà á kàwé ìjọ wà á mọ ru yọ máa lọ dirí àbí ọmọ lùtí èyí wọn ò lè wúlò fún Islam o irú ọmọ yẹn ní programu fún ọgbọdọ wọn ní programu MSS ẹ mọ mọ́nítọ̀ rẹ̀ ni nígbà tẹ́lẹ̀ yọ bá fi jáde irú àwọn tá à ń wí ni ó di gbogbo bí táwọn eléyìí bá wà ẹ̀rọ ẹ̀rọ ní bà wá pé eléyìí yọ yọ yọ gbà nǹkan lẹ́yìn yọ jàǹbá mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwa rò pé mùsùlùmí ni wọ́n kí wọ́n wà wájú lónìí àbí some of them ti má pọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀bùngì wọn ò dáa ọ̀bùngì wọn ò sí kíni kò dáa ẹnu pé ńgbà tí wọ́n dókè tán táwa náà wò ká ah, ibà léyìn bẹ́ẹ̀ lọ kí wọ́n gbé kíni òun náà fi ló fi ló fi asosiéètì rẹ̀ mọ́ wa ó ní bí wọ́n ti máa pàdé tẹ́lẹ̀ bí ọba àbá ti sí ń bẹ̀ mọ́ irú tí ń bẹ́ ń ròrí rẹ̀ náà ni ni wọ́n máa lò bọ̀tà àwọn ọmọ tá a bá rí báyìí gbà eléyìí ó wúlò fún Islam gbogbo challenges yìí eléyìí náà níbi tí wọ́n ràn bẹ́ á wà ní kíni á ní program fúnra ọmọ bẹ́ẹ̀. ẹ dákun sẹ́rí èyí tí ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ lu mùsùlùmí Nàìjíríà lónìí kọ́lá kéèyàn lọ any university any institution Nàìjíríà kọ́dẹ̀ àwọn kan ṣe survey kan gbà kan wọ́n wo àwọn ìlú kan tó ṣe pé ní primary school ọmọ mùsùlùmí lọ́pọ̀ jù ní secondary school àwa náà la pọ̀ jù àmọ́ ẹgbẹ́ wọn dé yunifásitì náà ẹ̀rọ kó gun kó àwọn ọmọ yìí ńlẹ̀ ní pé yọba di òdì yóò di kíni yóò di òdì ogun tí ń fa àwa náà lè identify ẹ̀ torí pé ọmọ mùsùlùmí ni ó ní kírẹ́dìtì méjì àtààbọ̀ wọ́n fi kan kún wọ́n ṣe kínní gbèrè wọ́n ṣe mẹ́kò kan lọ́ọ́ pa nígbà tí wọ́n kọ́ dáadáa tí ọ̀lọ́léèwé tí wọ́n ti kọ́ dáadáa torí sì pé ọ̀pọ̀lọpọ̀ ní yunifásitì sí wa mẹ́rin bá wo àti àti súdẹ́ǹtì àtọ̀gá nínú àwọn ọ̀gá mi kan sọ àṣírí kan jó ní pé ní gbogbo sínéètì yunifásitì ti nàìjíríà gbogbo sínéètì yunifásitì nàìjíríà bóyá bóyá Usman Danfodiyo yunifásitì nìkan ni mùsùlùmí ti wọ thirty percent sínéètì <laughs> torí pé ní jẹ́ sínéètì ni pé pòfẹ́sọ̀ ni ọmọ wa mẹ́ pé mùsùlùmí yìí sábà ní ọba ti jáde secondary ní bí ìfọ̀gà ní bí kan ní gbé brọ́dà mi kan sọ̀rọ̀ kan fún mi àpéfọ́gà ọ̀dà o àmọ́ bẹ́yàn bá lè di ìjìnlẹ̀ afọ́gá lẹ́mọ̀ pé ìwọ̀n ó tún ju fọ́gá táyà gbò táyà ṣe ìjà ń wínú. brọ́dà mi kan tíìtì ní oko kan gbà kan brọ́dà mi gangan ni àwọn náà sọ̀rọ̀ yìí fún mi pé ọmọ kan ń bẹ àwọn ò rí kí orí ọmọ pé báwọn rí ṣe gbogbo experience òun in teaching òun ò tí ì bá ọmọ báwọn pàdé rí but ntí ọba òun ló jẹ́ jù ní pé nígbà tí ọkàn dẹ̀kan náà ló ń kàn béèrè ọmọ ilé ọmọ rẹ ó ti lè kó bàbá rẹ nídìí owó jùlọ ṣiṣẹ́ ìbí ọgbìyọ ibi ìdíwèé jókòó sí yìí kẹrin irú àwọn ọmọ báwọn ni mùsùlùmí wa ń wé sí irú wọn ni wọn lè dúró ni wọn wà over qualify torí àwọn ọmọ tá a kàn tú láàṣì ẹlòmíì kàn tú láàṣì ọmọ rẹ ń dín láàká ògbé torí pé wọ́n lówó lọ́ọ́ ṣe mẹ́sìn lọ́ọ́ ṣe lọ́ lọ́ọ́ ṣe àlàkà ọmọ yóò sì gbé àní wọn kárin wọn kàn máa tú láṣẹ ẹ̀yìn àwọn ọmọ kẹsì ń bẹ tí ó gbé ní ẹ̀fàrẹ̀dì làwọn ọlọ́run ti ó ti pèsè àwọn kalẹ̀ nítorálẹ̀ bí mùsùlùmí bá fẹ́ fèsì challenges àfi ká mójútóró àwọn àárín òun kí ló lè ń bẹ́ẹ̀ kódà bẹ́ẹ̀ bá kóra yín jọ wàláì bẹ́ẹ̀ bá ń contribute ten ten thousand naira lọ́dún ẹ̀ ẹ̀ bá rẹ̀ yín twenty ten ten thousand ọdún eh, twenty lónìí two hundred thousand ẹ lè máa fi sponsor at least on the average university lónìí ọmọ tẹ́yìn bá ń fún ní fifty sixty thousand ẹ̀mí rẹ̀ ó balẹ̀ tẹ́yìn bá mú mẹ́rin bẹ́ẹ̀ táwọn kan náà ládùúgbò mi náà mú táwọn kan náà nǹkan ṣe kì ṣe pé gbódìgbà níyàn bá tó lówó túlù ni ó tó rántí tọ́lọ́hún o pàtí wí ten thousand yìí ẹlòmíràn ni ah òun lè dá fifty thousand ẹni ò lè dá hundred lẹ́ẹ̀kan lọ́dún la wí o tí ó sì ní kò yọ nǹkan kánlẹ̀ nínú tọ́lọ́hún fún so a gbọ́dọ̀ mójútó àárín yẹn tó tá à ń bá gbé yìí wọn ò fẹ́ èyí tó jẹ́ wọn ò fẹ́ fún wa gbogbo anú di pé ìwé táwa náà tún kó lò tún kò pé kò pé tẹ́lẹ̀ náà ṣe tọ̀ yẹ sẹ́ni pé ìwé yóò pé àdúrà gbànú. ẹ̀kẹta àwa mùsùlùmí wẹ́pọ̀n kan bẹ tí a ti abandon púpọ̀ láti jọ̀hún náà ní tí wọ́n ń pọ̀ sí ni òun ni mídíà òun ni ròyìn àti èyí tá à ń gbọ́ àtẹ̀yí tá à ń wò àtẹ̀yí tá ń ka. àtàwọn tó ní ẹ private private tv stations ń bẹ nàìjíríà lónìí lẹ́yìn múri international ìwé ni mùsùlùmí ni gbogbo bí bá ti wọ̀ jẹ́ òun ò ní gbé ẹ̀sìn tiẹ̀ àwọn tó ní gbọ́ àwọn eléyìí ẹkàn rò pé wọ́n ń sanwó lọ́pọ̀lọpọ̀ tí wọ́n tí wọ́n ń gbé lórí ọ̀fẹ́ lòmíì wọ́n kàn parọ́ fún yín pé wọ́n sanwó ni torí pé wọ́n ti dẹ́rù bòun náà pé kí lọ́ọ́ dà fún jọ àwọn ń ṣe tiwọn nù káwa náà ṣe tiwa là ń wí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àyàfi tẹ̀sí rí ibi tí a lo ayé dé lónìí tẹ̀rí <laughs> ogun mídíà ń gbà míì yín máa tètè penetrate ìjogun ọba àti àdálọ torí wọn ó ti wọn ó ti ẹni tí wọ́n ń nà ní o fifteen òun ni wọ́n ń jẹ́ yá ìròyìn ó sì sọ ọ́ dípò nǹkan ni <laughs> òun gan láláṣẹ jù ebi àdánwò sì ni pé especially nàìjíríà yìí àwọn èèyàn tiẹ̀ ka nǹkan wọn ìwádìí ìwádìí jinlẹ̀ kò sí nàìjíríà yìí lọ́pọ̀lọpọ̀ sẹ́rẹ́ tí wọ́n ti gbọ́ òun bóyá kókó onúwo èrò yàbí kan tó ti gbọ́ láàárọ̀ náà ọtí ntí ń ṣẹlẹ̀ náà nù ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń torí pé ní àwọn kan ló lówó tí wọ́n yẹ dábẹ́ lẹ̀ kọ́dà mo bí ẹnìkan láti rí ní òní wọn ni ọ̀dà àràbá tí a ń wí àwọn tìrìbùn àwọn nǹkan gẹ̀ ẹ̀rá àdìjì wáyà yín kọ́ ẹ mọ̀ bóyá o ti change ní ìsìn bọ̀ bí ọdún méjì àbí nǹkan àbí mẹ́ta sẹ́yìn gbogbo editors wọn ni ó nìkan ní mùsùlùmí nu kò sì sí kò sí ròyìn jọ jáde nù wé ròyìn àbí kíkíni àbí kí editor pass ẹ̀ gbé <laughs> kọ́ jáde ọ̀pọ̀lọpọ̀ kẹ́ mi ìfẹ́ bá tiẹ̀ ní ah, tí wọ́n ń wí yóò rí bẹ́ẹ̀ àwa náà ní ta fẹ́ kọ́ ọkàn wọ́n ká ju sí tiwa nù ìta pè ní kíni tiwa kátó wá sọ ìdí ọ̀tí ẹ̀ tiwa so ibẹ̀ yẹn náà nídìí area pàtàkì ni wọ́n bẹ̀rẹ̀ látòrí bàbá làwọn ọmọ tó fẹ́ ṣe kọ́sìsì báyìí ká encourage wọn bàbá làwọn tó lówó àwọn ànákùnà míì tẹ̀ ń tí ò wúlò ọlọ́run lè sàánú rẹ̀ ń bi eléyìí. So, ẹ worúgbà tí chief mk abiola ní concord bó ti lè wọ́ ọmọ ọ̀sẹ̀ díẹ̀ lára mùsùlùmí bọ́fẹ́ bóyá pé níta ẹ bá wo concord nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí òun náà kó bẹ́ẹ̀ ńgbà tí ò sẹ́lòmí àwọn ọ̀tá náà ni àmúgede pé òun lọ́sà lówó rẹ̀ <laughs> ó ní limit èyí tá à ń wí nù. bẹ́ẹ̀ ò sì lé owó tó lè fi dá ilé rédíò àbí pépà lẹ̀ bọ́ bá ṣe mọ́ lọ́ọ́ ra prógráàmù náà ní ara ẹ̀ náà ni bàbá tẹ bá sí rédíò wa ní nítòsí wáyà yìí náà ni o lásìkò sínú lásìkò sínú àwẹ̀ wàá gba kinní kan sínú ayé rẹ lẹ́mọ̀ gbọ́ ṣé ìfihàn kan jù yín lọ lásìkò Ramadan nígbà tẹ́ ẹ wá ń sínú lọ́wọ́ tí gbogbo yín á mọ̀ pé ògùn àwọn wà nílé tí wọ́n máa wò ó sì rí bẹ́ẹ̀ ń rà mí bàbá òdodo ọ̀rọ̀ nu ń rà òmíì àwọn ọmọ báwọn tí máa dọ́gbọ́n ni àmọ́ ìrọ àwọn èèyàn tiwa ni mo ti wí lẹ́ẹ̀kan òun ní ọkọ̀ mọ́jà àánú àwọn tọ̀hún náà bínú wa bá ṣe yín o <laughs> òun ní ọkọ̀ <laughs> kọ́lá ń dágbára ẹlòmíì ká tẹ́nìkan ò ní í pé <laughs> àmọ́ bí ọba ṣe fọ́nà ayé tiẹ̀ ẹ́ lọ́nà ayé tiẹ̀ ọmọ bí ó ṣe yí wọ́ o bẹ́ẹ̀ lómi ọba tó lóun fẹ́ fẹ́ fọ́ ìsìlámù kò ní í ṣe nítorí tọ́lọ́hún bóyá ń bẹ̀rù àfáà kan àbá àfọ̀njálàbí rẹ̀ kan èyí tẹ̀yìn bá ṣe èyí ohun ìsìláàmù kọ sáàfù ọ̀sánwó sẹ́ni tọ̀rọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà tún máa dẹ́yìn wò kò ní í ṣe nǹkan síbi tí ìsìláàmù nídìí ìyọnu ẹnìkan ní fi ń wákọ̀ wá tọ́ lọ́hùn gbogbo yìí ò lè gbé mùsùlùmí dé ibì kankan o ọlọ́run kọ́ mọ́ta o ọ ẹ á dànù ṣáàlà ọlọ́mọdé àtúmọ̀ rí fọ́ra tá a ti máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí ọlọ́nkọ́ wa jẹ́ kọ́ máa wúlò fún wa. sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in.